buhari ẹlẹ́pà lápá àlàáfíà ẹ̀ní bí ọmọ kọlọ̀mbà alákọ́dá kò jẹ́ ọkọ̀ ọ̀bì sàdọ́wọ̀ fún wọn o lẹ́yìn àbá lójú òpó ayélujára lásìkò iṣẹ́ pọ̀ tí àbá ṣe wọ́n tó mú márùn wọ́n pọ̀ lọ́tẹ̀ wá sí wọ́n pọ̀ lọ́tẹ̀ wá sí wá sí wọ́n ní kí wọ́n ká gbé ẹ̀mí wọ́n ṣe fáàsì fún fọ́ba wọ́n ṣe fún jòyè wọ́n ṣe fún gómìnà wọn fi ṣe fún kọmíṣánná ọ̀rọ̀ inú náà lọ dá bẹ́ẹ̀ àìní dá mọ́kànlọ́mbà alákọ́dá kò tó ah, bá wọ ìṣàdánwò ṣe ayé akíni ẹ̀yìn mọ́ tí sọ́mọ́ ọlọ́mbà aláàjọ́ wọ́n fi ṣe lórí ẹ̀ ọlámúṣọ́lá pọ̀tà ilẹ̀ abilẹ̀ alìlà sí ọlọ́wọ́lá pé ẹ̀yìn tẹ́ ìgbé ẹ̀yà ìgbà bá sàmú ọlọ́bàlá yìí kí adẹ̀yẹ wọlé àti ọ ẹlẹ́kì máa kí fẹ́ èkó a káwọ̀ sí ẹ̀kọ́ sí èkó à ń bẹ̀yà ìṣúná àbá. alhamdulillah wa bihi nasta'inu fala udwana illa ala adh-dhalimin wa salatu wa salam ala khayri khalqillah nabiyyina muhammadin sallallahu alayhi wa alihi wa sallam wa ala ahlihi wa sahbihi wa sallama tasliman kathira adúpẹ́ fún ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábíwa Muhammad sallallahu alaihi wasallam eléyìí náà ni ètò yín ètò wa ìbéèrè àti ìdáhùn nínú ẹ̀sìn Islam èyí tí a máa ń pàdé àwọn àfáà àgbà fadilatu Sheikh Suleiman Muhammad al-Awwal amóbíẹyá ní dédé àsìkò yìí ní ìkànnì yìí àwọn àfáà tó ti wà ní ìkàlẹ̀ ní ìrọ̀lẹ́ ìpẹ̀lú ògótọ́lọ́run tí ṣùgbọ́n àrà ọ̀tọ̀ òun ni ti òní ó tún bá dé gẹ́gẹ́ bí ìta ṣe lọ sẹ́yìn a fẹ́ kí ó jẹ́ pé a láǹfààní láti béèrè àwọn oníranran ìbéèrè wa ṣùgbọ́n káwọn ìbéèrè yìí kó dá lórí zakatul fitri àti ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ọdún ìtúnu àwẹ̀ so gbogbo àwọn ìbéèrè wa tá a bá ní torí pé tí àwọn àfáwà bá náà fẹ́ máa ṣèwádìí fún wa ó ṣeé ṣe kí àwọn ọ̀rọ̀ má débi àwọn nǹkan ṣùgbọ́n tá a bá ní àwọn ìbéèrè òun kálukú lè láǹfààní láti béèrè àwọn ìbéèrè rẹ̀ lórí agbọ́nrin yìí so bó la ṣe yọ zakatul fitri ìgbà wo la yọ àwọn oláyọ fún gbogbo béèrè wa tó bá jẹ mẹ́lẹ̀ ká béèrè bákan náà àwọn wọn tí ó ṣùgbọ́n ìbéèrè kan wà ní ọ̀dọ̀ mi ń bí bóyá táwọn yẹn bá ń lọ padà láǹfààní láti rẹ̀ ó lẹ́ ti èyí tó ní ṣe pẹ̀lú ìdájọ́ àti ẹ̀tọ́ tọ̀rọ̀ mọ́ sàátẹ̀lú fitri àti ọjọ́ tunu àwẹ̀ àwọn jákà táwọn Yorùbá pẹ̀lú jákà mm. bó láti yọ lọ́wọ́ bẹ́ẹ̀ náà oríṣiríṣi fẹ́ kárẹ̀ torí àwọn kan tó kó sínú jákà ó pọ̀ gan-an wọ́n bá káwọn bẹ̀rẹ̀ wá àti oṣooṣù kọ́mọ̀lé mẹ́nu débẹ̀ wọ́n sọ pé ìbéèrè táwà béèrè kọ́mọ̀ kọjá àárín tó ní ti pòlìtíákà àti ìtúnú àwẹ̀ seven two eight five two nine seven seven nọ́mbà tí ẹ pèsè náà láti ìbéèrè pé ìjọba tapátá sínú yín tó jákà àti ìdájọ́ àti ètò tó rọ̀ mọ́ ìtúnu àwẹ̀ kí ni àwọn ládá tí èèyàn gbà bẹ́ẹ̀ àti tó bá lọ yídì àwọn kan ò lè yóò ṣe ṣé ẹbí ìrìn nọ́fìlà ni ni ni jíta fi lè gbàwẹ̀ lọ sí yídì kí ó dẹdẹ ká gbàwẹ̀ lọ sí yídì èèyàn bí ó dẹdẹ ká gbé ọjà kà fún sí lórí ọmọ ni nínú àwọn tó bá wà ní oyún náà ọmọ tó wà ní tí wò tí bí kí ẹ ká yọ fún àtàwọn kan míì tó wà ní wa a lè béèrè ẹ ó náà ni wọn fẹ́ ká béèrè báyìí o tàbí ẹ ká gbé bí ṣé máa tí ìsà wà mẹ́fà tó wà lẹ́yìn ọmọdán àti lè béèrè kó tó agbábà kó tó papọ̀ mọ́ o nẹ ó eight one one one one o oh six seven ó nẹ o seven two eight five two nine seven seven nọ́mbà tẹ́ pèsè lọ tí ìwọ̀n bá tẹ́ wàá ti lọ ẹ jẹ́ kí ìwọ̀n nọ́mbà ẹ pèsè nọ́mbà mi yìí ó oh eight ó oh seven seven six two six four three one ó eight ó seven seven six two six four three one tó ló ń pè àwọn èèyàn ti pọ̀ ní ojúkò ẹ̀pẹ̀ nọ́mbà o oh eight o oh seven seven. oníbèrè yẹn béèrè wípé ǹjẹ́ dandan ṣé dandan ló jẹ́ wípé kó jẹ́ pé ká tó lọ kéèdì náà ni a gbọ́dọ̀ yọ zakatul fitri téèyàn bá true. Àgbàjì, ìbéèrè yín. Uh-huh. ẹnu ṣékí méjì ìlàrẹ́ ọ̀kan náà ni ẹ̀sìn bàbá wọn ní ọ̀rọ̀ jákà ọlọ́run kan tó jẹ́ pé àwọn àti pé àtìmọ̀ gan ó dogun tààrí gan ó diṣẹ́ wọ́n ní jákà táwọn wà yọ bó làwọn ti yọ sàlẹ̀ yàwó yọ. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillahi ba'd ọmọdé yà kó lè fi gbó wálẹ̀ yóò jẹ́ kí a jọ sọ́nù láyọ̀ ibi ó kù sí àmì ìpàdé ọ̀rọ̀ sí àbí ìpè jẹ́máà bàbá tí wọ́n béèrè kápẹ́ bó ṣe rí nu nínú ọ̀tá fún tí wọ́n wà ó sì nú ẹni tí ó lọ rè yáwó láti lè bá yọ zakatul fitiri tó zakatul fitiri yóò máa di dandan lọ́rùn ẹni tó jẹ́ pé níjọ́ tó rò wọ̀ tó ń jẹ́ òru ọdún tó bẹ̀rẹ̀ ẹni ó bá jẹ́ pó tó ní déédéé sọ́ọ̀rù lẹ́yìn ìgbà tó bá ní tó àti àwọn àtọmọ́ ọ̀jẹ̀ tánjẹ́ ọdún tí sọ́ọ̀rù bá wá lé òní wọn ní kọyọ títí là ń pè ń sọ́ọ̀rù òní kílò méjì àti forty grams ráìsì la fẹ́ wọ̀n ni o ẹ̀wà la fẹ́ wọ̀n ni o so o ní déédé ní táwọn bí wọn ẹ̀mbà ti ní lẹ́yìn ìgbà tó ti ní tí wọ́n jọ jẹ àtìyàwó àtọmọ́jọ ọdún o ní wọ́n ní kí ọyọ́ ẹni tí ọba wá ní wọ́n ní àfọ̀nì. Assalamu alaikum tí lábọ́ kákẹ́. Bismillah. Àmín. Wọ́n yà kan. Wọ́n ní kí ẹ̀lẹ́ ọjá kà fún ọmọ tó wà náà yẹ rẹ̀. Ọ̀dá pẹ́ láti fi sàánú aláìní ṣùgbọ́n kí èsì dandan. Ṣẹ̀tìgbọ́, wọ́n lè ṣe dandan ọ̀. Ó seven oh six six three nine one three six seven oh nine oh seven two eight five two nine seven seven oh nine oh eight one one one one oh six seven ẹsẹ ìpèsè ìjọba ilé náà oh eight oh seven seven six two six four three one ẹgbẹrẹ. naam gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ náà ni pé oníbèrè yẹn béèrè wípé pẹ̀lú bóyá ibi téèyàn wà téèyàn ò bá láǹfààní àti yọ jákà yìí ṣáájú kí a tó kírun ìdí tí wá jẹ́ pé ńgbà tá a kírun tán lòun yọ ṣé yóò sì máa ṣẹ́kù sí jákà náà. alhamdulillah wasalaatu wasalaam alasalaatu wọn ní ká ká tó lọ ni gbogbo ń tọ́ba lè fa kéèyàn sí àtẹ́wọ̀ kọ yọ lẹ́yìn ìgbà tí a bá kírun tán sàárà ló sínú àwọn sàárà ṣe fitiri mà ìyẹn lọ́fọ̀ tó jẹ́ pé àwọn sọ̀hábà wọ́n máa ń yọ ní ọdún méjì tàbí tí a fi máa ṣe bẹ́ẹ̀ tó sì jẹ́ wípé zakatul fitri nǹkan méjì mìíràn ń bẹ zakata máa yọ fún ìtúnu ṣé wọ́n fi zaka ìtìsàsíkò ni àbí wọ́n fi tìsí sábàbí rẹ̀ kápẹ́ sábàbí rẹ̀ ni ajẹ́pọ̀ zakatul fitri zakata ń yọ torí ipa afẹ́ túnu ajẹ́pọ̀ mékè ò ní yọ ń bẹ̀ torí àwòṣe sọ fún wa arúgbó tí ò lè gbàwẹ̀ ò ní yọ ń bẹ̀ torí àwẹ̀ ṣe sọ fún wa tí wọ́n bá ní zakato lè fi tírì zakata máa yọ lásìkò ògbọ́ ọlọ́run yọ̀ǹda pé mo tún ilẹ̀ padà ẹ̀túnú o so okùn ẹ̀ ń gbàwẹ̀ ẹ̀nu okùn ẹ̀ tí ó gbàwẹ̀ ẹ̀nu ìyí sì ni ẹ̀rí mú bó ṣe wọ́n náà àdìsí abẹ́bí ní Umar pípọ̀n sàlám fọ́rọ̀tọ̀ sàlám zakata lè fi tírì sọ anábì zakata ọkùnrin ẹrú ọmọlúwàbí a jẹ́ pé zakatu lè fitiri yíyọ rẹ̀ tá a máa yọ ayọ́ torí ìgbà tí wọ́n ní àtúwálẹ̀ ká máa túnú padà kìí ṣe torí pé àgbàwẹ̀ ká pé torí àgbàwẹ̀ nìkan ni aláwẹ̀ nìkan ni bàbá àti kíni ìyọkọ̀ jẹ́ ń sọ́bọ̀ wá mọ́ tètè ṣùgbọ́n nínú ẹ̀sìn àìmọ́ fi àìmọ́ gbé in tí a bá ní àṣẹ nínú ẹ̀sìn ṣáájú àsìkò sábàbí rẹ̀ ṣùgbọ́n wọ́n gbà ká ṣe ṣáájú mọ́jẹ̀mọ́ rẹ̀ kí ni yàtọ̀ sí mi láàrin méjèèjì èèyàn búra pé tẹ́ ẹ bá tò rí mi tí máa ṣe wáṣí lórí rédíò láì tí ìtẹ̀rẹ̀ dẹ́rù ẹ̀wò bá ní ẹ̀ka bá bàbá kí ló tẹ̀ sọ báyìí tí wọ́n fọ́nà kankan ní ọ̀rẹ́ ohun ó ti gbà rédíò programme wà kọ̀lá owó tí ó ìsè búra ó dìjọ́ mẹ́rin kó tó rí ṣùgbọ́n ti gbà fóun ṣe ọwà lè ó lè sorry ìgbà tí ó lọ sórí rédíò ogúnjọ́ mẹ́rin ọwà ṣe ìtànà lẹ́lẹ́ nì kọ̀sàbúrú mẹ́ ṣùgbọ́n ìntàn pẹ̀lú mẹ́jẹ̀mú ó lẹ́ntẹ́jọ́ wípé ó wò sósàn tó ní sábàbí tóní mẹ́jẹ̀múlẹ̀ tí mo sọ yìí mm, tóní sábàbí olè tó wò pé hmm, màá dẹ̀ búrú èké ní sùn padà pé ìsinmá ìwọ̀n wà gbáwẹ̀ ẹjọ́ mẹ́ta tàbí kí n bọ́lá ní mẹ́wàá wọn fáìn bí n bọ́lá ní lọ́wọ́ sí káwẹ̀ mẹ́wàá jọ ó ní mo fẹ́ bọ́ orí à ní wọ́n parọ́ ní búrú èké ní sí tọ́ba di bí ọ̀tọ̀là. ó ti wá gbáwẹ̀ dálẹ̀. ayo kí ẹ kí ẹ <laughs> so ṣùgbọ́n kí ló wá fà tí wọ́n fi yọ̀ǹda ṣáájú ìjọ ọdún bíjọ́ kẹjọ méjì mímbà bíi rọ́ṣọ láàyè ìfidẹnilọ́rùn kọ́mẹ̀dì wọ́lù kọlù ṣùgbọ́n gbò dáàjù o náà ni àárọ̀ ọjọ́ ọdún kàtùmọ̀ lọ hẹ́ẹ̀dì lọ dáàjù tó mú nàmbà wán. tí ẹ̀jẹ̀ ká yóò lè wọ ọmọ tàbá bí pátá. kìdẹ̀rẹ̀ ẹnì kọ̀ọ̀kan ẹni ọ̀yọ́nú owó tó bá nílọ tọkọ bàbá èèyàn kò ṣẹlẹ̀ lọ́rọ̀ èèyàn kèrè ọ̀rọ̀ kan náà ó ga ikú ní ọ̀yọ́ tiẹ̀ ẹjẹ́ bá wá fẹ́ ṣe láàánú láàyè pé pẹ̀lú ìyọ̀nú rẹ̀ kò sí múṣkìlà ń bẹ̀ pé ẹba ìyọ́ àkóso wàlà tùmọ̀ká pé agbélé ẹ̀yẹ nìkan dandan ìṣẹ̀ dandan àti ìrìn àlejò bá wa ẹni gbogbo ẹni bá bọ́ nínú Ramadan tí sọ wípé zakato dandan lórí ọkùnrin kọ̀ọ̀kan ọ̀rẹ́bìnrin kọ̀ọ̀kan so ó gbé sọ́run ẹnì kọ̀ọ̀kan ní tọ́wọ́ ti jẹ́ dẹ̀dẹ̀ báwọn òun kálukú ni máa ń ṣe pẹ̀lú bí ẹ ṣe ràn. wọn kà kú ló ṣe é. agumọ àkọjá àṣejọ mẹ́tàdínlógún mẹkànnì pẹtínà fm one six point seven tó kalẹ̀ sí agbárígò ní kílò ìbàdàn àtúrò àfọ́jùlọ́wọ́ bàbá fèèk àǹbẹ̀ ìyá pé aago mẹ́fà kò sí mẹ́ẹ̀ẹ́dógún àti ní ọ̀sẹ̀ tó kọjá rọ̀mọ́dà tí ó wà níta èyí ti ṣe lọ́sẹ̀ tó kọjá náà ní fún ọ̀bàtẹ́kù tó ń wọ orí ètò ẹ̀jọ́ Eh, onígbàgbàwẹ̀ ẹ̀dá lọ sí ti gbàgbé bẹ́ẹ̀ ọmọ́sí ni ọmọ tóra foríjì. O oh seven O oh six six three nine one three six seven O oh nine O seven two eight five two nine seven seven O nine O eight one one one one O six seven. Tí nọ́mbà ọ̀bá tí ìlọ dáadáa, ẹ kò sórí náà bẹ̀lẹ̀ 08077 62 6431 são 08077626431 àwọn yóò sì pọ̀ ojú òpó yìí o eh, ah, ojú òpó yìí kò tí kò ah, ah. torí tí àwọn ìgbé ìtọ́ fẹ́ bá eu sí ní ọ̀sẹ̀ yìí ó tó ṣe pàtàkì ní wọ́n táwọn ọkọ̀ ọ̀mọ̀ ni ìbéèrè kìí tí ẹni rẹ̀ ti rẹ̀ kìí. bákan náà oníbèrè tún béèrè wípé òun fẹ́ bó tẹ̀ sí pé bọ́ọ̀n ṣe gbé kalẹ̀ ni pé ṣé kí ni ìdí tí àfi kí máa ń yan náfìlà ṣáájú ká tó kírun yìí so bóyá tó fẹ́ bèèrè gẹ́gẹ́ ni pé ṣé aliki àbí àlẹ́tọ̀ àti kìrà. àwọn ọ̀dọ́ ẹ̀jẹ̀ ká sáré gbé kí lábára ká tó. bó lè lóṣù yọ́ká pé pé èyàn pàgbé lé nìkan ni ọ̀fẹ́ yọ àbí oníká orí tí ẹ̀nìkan lọ́fẹ́ yọkọ̀ fẹ́ yọ tí ẹwà àtàwọn ọmọ máa bì ìbéèrè yẹn ò clear dáadáa ẹ béèrè dáadáa wọ́n ti wá dà <laughs> wọ́n ti dáhùn ẹ̀ wọ́n ti sọ pórí kọ̀ọ̀kan ọmọ kọ̀ọ̀kan òun náà ni a yọ fún ẹ̀hẹ́ tí oyún onú ni wọ́n sọ wípé òun ò kí ń ṣọ̀ràn èèyàn. olùyọ ti ra ara rẹ̀. ara ń kàrùkù kan ló kún ẹ̀jẹ̀ lẹ́fẹ́ fún un. Hmm. lọ́jọ́ dandan. nígbà bí mo wà sáà mo kàn sànú ìyàwó mi mo sànú ọmọ. ọ́fíìsì àwọn kan ní bàbá ń wọ̀ nígbà pé jákà àṣọ jákà báyìí àsìkò jẹ́ ti tó. ẹ wọ́n sọ wọ́n dàbẹ́ náà ni. ìwọ hmm. ọ̀rìn náà sì máa ń mọ́sára sí náà ọ̀dẹ̀ kan lọ́dún yìí. o hmm. sì ní tí wọ́n gbà náà. àgbàdo náà sì ni. àgbàdo ni àti gàrí. àtọ́ka bàbà. <laughs> ìyàwó mọ́mọ́ wà dẹ̀ tí ń taga rí lẹ́yìn ọdún ọmọ wá bí ọgbọ́ kọmítí bẹ́ẹ̀ ṣe mítí o tí wọ́n fún mọ́mọ́ sọ̀sẹ́ńsàn ọ̀sẹ̀ mẹ́ta torí wípé àbáwọn bá ṣe fíẹ́ǹsì gbogbo mọ́mù tẹ̀ bá gbé gààrí fún gbé jáká fún tó ìjẹ́ pólósì yàn tí ọ̀sà gbára máa jẹ́ wẹ́wẹ́rẹ́ ni o ẹ máa jẹ́ ni o ẹ sáàmà pàṣẹpọ̀ mọ́ lọ́ọ̀ bọ́jẹ̀ ẹ̀ka lọ́dún náà ni a pọ̀ owó sún pọ̀ ẹ̀kì kóńgò bọ̀ ẹ̀ka ẹ̀ka bíi góńgò mẹ́wàá ẹ̀kì ráìsì. ṣùgbọ́n ẹ má parọ́ fáwọn èèyàn. ẹ má ẹ sá má parọ́ fáwọn èèyàn. lọ́sọ̀ ọ̀ka bàbá náà ni ẹ̀kì kóńgò bọ̀ ẹ̀ka ẹ̀ka ẹ̀ka bíi tátí kóńgò sí mbẹ́ ẹ̀kì rẹ̀ wà. ọmọ ìjọba rẹ̀ ni ibi mm. tẹ́lẹ̀ bàbá ṣé ẹ bá fẹ́ yọ lórí ọmọ ẹ̀kọ́ kan tó fẹ́ yọ gbogbo ẹ̀kọ́ ṣé ọ̀lẹ́ kó fún orí kan ẹ̀ nìkan. mi.

naam so ìbéèrè yẹn náà ni pé ẹni yẹn béèrè pé kí ni ìdí tí a fi kí yan náfìlà ṣáájú ká tó kírun yìí àbí kó jẹ́ bí a tó fẹ́ béèrè ni pé ṣé àní máa kí náà ni. jẹ́ àmì àdìsá náà bá pọ́tọ́tà ọ̀dọ́ ó ń ṣe ọlọ́run ó ní kánà fàṣọ́lá kánà yóò mú ẹ̀yìn tó ẹjọ́ ẹ̀yìn ó ń ṣe ọlọ́run ó dè fàṣọ́lá rọ́kì àtẹ̀yìn yóò bàdé yóò kíráka méjì fáwọn èèyàn wọn èsè ikọ̀ ọmọ ìjọmọ́ àyè tá a dé yìí ẹ dákun mo bẹ gbogbo àwọn tó lọ kèése ìrìn kèése yẹ̀yẹ́ wọ́n ni mọ́mà hmm. wọ́n ni mọ́mà ẹlòmí ìsìrè àlùbáríkà lójúmọ̀ lọ hmm. kèése pé mọ̀yẹ́ tó bẹ̀ tọ́lọ̀ ń fi tì wájú àti wá mọ́ ìbẹ̀rẹ̀ kan lọ́wọ́ ìrọ̀rùn mọ́ ètè èṣù náà ni kámọ́ anábìdé yìí ó kírun fáwọn àwọn òpèrún àwọn òsìkọ̀ ọmọ irú ìdí ò ní ìkọ̀ ọmọ kò ní pèrún nú o hmm. kò ní pèrún nú tí àwọn oníwọ̀n pèrún bàbá tó tó ń sẹ́kọ̀ ọmọ ṣùgbọ́n wọn ọmọ ni kò sí àgbọ̀rọ̀ fíẹ́sì yẹyẹ jẹmọ́ ẹ̀jọ gbogbo mùsùlùmọ́ ń bẹ̀ irú ìdí ò ní pípèrún o kò sì ní ìkọ̀ ọmọ rákà méjì náà sì ni ànábì kankan ṣáájú méjèèjì hmm. òkìtọ̀ tó bá wọ́n ó sì ń kọrí ilé ìyí àwọn mọ̀ wá kàmà sí tọ́bà tí ń jẹ́ mọ̀sọ́lá ibi ta ti ń kéré ìd àbí ààyè ńlá tó jẹ́ bí ọ́lù tó pé bírú ilé òbò ní ìsìn bí amẹ́ríkà bí kankan tí èé ṣe pé bọ́yá ààyè gba ìsìláàmù rẹ́rẹ́rẹ́ àìgbà ìsìláàmù pé eléré gan ni ó ṣe nígbà mọ̀júmọ́ wọ́n tẹ̀ bá ń fọnu kó tó pé ìrún bẹ̀ tọ́bọ̀ jẹ́ pé bá ń lọ bá rí àìmọ́yàn nẹ́fílà ṣáájú àìmọ́yàn sẹ́yìn ṣùgbọ́n tí kò ní sọ́bàá wọ̀rántì tá a fi ń kí ìdì tá a bá fi lọ kí ìdì nínú mọ́sálásí bóyá ti rọrùn ìbáyà kẹ́kẹ́ lọ́sẹ̀lẹ̀ ni ẹ ń bá kọ́kọ́ dé ọlẹ́tọ̀ ọkọ yẹn nẹ́fílà ráká méjì ń fi ń kí mọ́sálásí gẹ́gẹ́ bí tọ́wọ́nú àdíìsì ni sábà yìí tẹ́lẹ̀ fẹ́ kí ìdì kiri torí hmm, hmm, hmm. yìí sọ̀rọ̀sọ̀là tí ẹ̀fà rẹ̀ déjì ṣe kà pẹ̀lú pẹ̀lú nítorí ọ̀bà alábàá kò ṣe òun náà ni ọmọ ṣe. nọ́mbà tí ẹ pọ̀ àti o eight o oh seven seven six two six four three one o oh seven o oh six six three nine one three six seven o nine o seven two eight five two nine seven seven tàbí o nine o eight one one one one zero six seven nọ́mbà ni ẹ pèsè láti èrè ní tó ní ti pẹ̀lú jákà àti ìdájọ́ tó rọ̀ mọ́ pẹ̀lú ìtìláwẹ̀ tí ó ń bọ̀ lọ́nà kọ́lọ́mọ alákọ́dá kò jọ kó jẹ́ kí a rí ìtìláwẹ̀ láyọ̀ àti àlàáfíà lọ́mọ àtẹ́kùsùn láti béèrè béèrè lọ́wọ́ bàbá àwọn kan tí kò wáyé yín nípa ọ̀rọ̀ jákà ẹ jẹ́ kí á mọ̀ báyìí òkè kí a béèrè èèyàn mélòó láàyò fún bò láti yọ àwọn kan láti yọ ejero ni sọ́kà bàbá ni sàgbàdo ni fẹ́rẹ̀ sí sáré fowó yọ àtàwọn kan míì tí ọba tapátàfẹ́ lórí tó níṣe olóòrò jákà àti àbí àti kírun ọ̀nà wọn kí a lówó lọ́yẹ ká kí fún wa kí ká fi tó ká jọ àbí òye ká jọ ẹ kí á béèrè àwọn ìbéèrè wọ̀nyí tó wà bá wa sí àbúrò. Thank you. القرون الثانية كفوفها ومنبع خيرات يفيض وقد سبر سلام وإحسان وصبر مسيرة وأفعال خير أتي بعض المسلمين اللي يوجدك mùsùlùmí ẹni ká yọ fún torí kí ló rẹ̀ wọ́n bàbà jẹ́ ìjọ ọdún. mùsùlùmí ká yọ fún. nígbà táwọn ibi ọgbọ̀njọ́ gbáwẹ̀ tọ́lọ̀ ń wá ní mo ti yọ̀ǹda fún yín ẹ máa jẹ ọ̀sán padà tẹ́nì kò tún wá ní tí ọ̀jẹ̀ so àwẹ̀ ó sì fẹ́ ká sọ́gun ó sì fẹ́ ká gbáwẹ̀ níjọ́ ọdún náà ló fi jẹ́ oúnjẹ ni oúnjẹ tí lù bá ń jẹ náà ni ọwá wà lórí bọ́lọ̀ tí wọ́n ní kí lọ jọ ọbọ̀ oúnjẹ lọ́dọ̀ yóò ní ráìsì tí wọ́n ní kí lọ ọbọ̀ oúnjẹ lọ́dọ̀ ẹlòmí yóò làmọ́là so ntọ́ba ntí lù ń jẹ jù a rí wípé ẹ ń bá ló lọ bí irú kí wọ́n sọ pé irú Dangote ń yọ zakatul fitri ọwọ́ àfi gàrí ṣe àbílúbọ̀ èyí ó ti rí wípé ìjáhun ti wà ń kíní irú rẹ̀ ráìsì tó jẹ́ treated rice one ní ẹgbẹ́ àgbà àti irú ráìsì ọtún ah, gbé fún mi àfi ah, bẹ́ẹ̀ náà lóde wọ́n wá gidi tó dáa. àwọn ọ̀dọ̀ tó wáyé pé wọn ló ń jẹ mí lọ náwọn èèyọ. tọba mí lọ. Ah, naam ìbéèrè eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n rẹ̀ so wọ́n wípé. àgẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àwọn àfáà wa náà wọ́n máa ń kí ìrun fún wa ní Wàlékún sàrám, wàlékún sàrám, rántọ̀ káàdì. Wàlékún ìwọ ọmọ èèyàn tí ó wà ń jìnnà bóyá ọmọ yẹn ò gbé pẹ̀lú èèyàn ọ̀nà ẹ̀ wá jìn pé sẹ́yìn lè bá yọ. wọ́n wá jẹ́ olùsí. àníyàn ah, ni yìí. téèyàn yọ kẹ̀ téèyàn gbé fún o pé téèyàn bá yọ èèyàn yọ náà tí ó wà gbé fún aláìní. pẹ̀lú yọ̀ǹda rẹ̀ náà gẹ́gẹ́ bí ìbéèrè ilé ń ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà ni wọ́n béèrè rẹ̀ wípé àwọn ah, máa ń kírun fún wa ní ìyànà bódìjà wọ́n ní àsìkò wo gan ni a kírun yìí so eléyìí ó máa wáyé ní ah, aago méje kù ìṣẹ́jú márùn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ìṣọ́rọ́ọ̀kì lásìkò yìí ah, ó jẹ́ six forty four six forty five hmm. so àwa nínú ṣe sí wa náà dẹ̀ ni pé a ń ha di ten minutes mọ́ so tó túmọ̀ sí wípé six fifty five

tàbí 07068391367. Kápò ojú òpó ni, ẹ lo WhatsApp náà bèlè 08077626431. 08077626431. Ẹlẹ́kìí ìbéèrè tí wọ́n ṣojú kò wá sàbí. Tàbí ojú òpó bàdọ̀ rẹ̀ bí kò wá personal ẹ̀kẹ́. السلام عليكم kí dáwà السلام عليكم السلام عليكم السلام عليكم alaikum. Ẹ̀tìlọ, ẹ̀fì padà, ẹ̀fì padà. Bákan náà lára àbẹ́rẹ̀ tó tún wà ń bí náà ni pé, ǹjẹ́ a lè fi owó yọ Zakatul Fitri? Hmm. Alhamdulillah, mina salatu wasu salam, sọ̀rọ̀ bá jùmúrù alìlẹ̀ ilmi imam malik imam shafi imam ahmed àtàpàpọ̀ ọgbọ̀rọ̀ àwọn afábẹ́ wọn ni ìntànàbí ni a fi yọ náà ló ń jẹ agbòròfó yọ imam abu hanifa wọn ni a lè fi owó yọ bákan náà ọ̀rọ̀ yìí àwọn mímọ̀ sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ nípa pé ìfi owó yọ zakatul fitri ó jẹ́ ìyí ẹ̀sìn padà fún àwọn àdìsọ́pọ̀ àkọ́kọ́ owó ń bẹ láyé ànábì tán náà nínú convention rẹ̀ ẹlẹ́ẹ̀kejì zakatu kìí ṣe tí wọ́n fẹ́ kó sápò èèyàn pẹ̀rẹ̀ oúnjẹ ni fúnjọ ọdún zakatu lè fitri bùkátà táwọn èèyàn ní sówó láyé ànábì náà ó tó fẹ́ lágbára ju tìsín lọ ẹlẹ́ẹ̀kejì èyí tó wá le jù ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sọ pé a lè fowó yọ ẹjẹ́ àbíyàn pèlò láàyọ̀ wọ́n <laughs> sì kàkúléètì ráìsì ebi tí ẹni agbé wọn fún náà náà ni ẹ̀sùn tó sọ àyàfi téèyàn bá ń bẹ níbi tí kọ̀rọ̀ lọ́rùn láti rí èèyàn gbé zakatubiti rẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ wà sẹ́ndì owó sí rẹ̀ tọ́wọ́ bá sì tọ̀dún tọ̀ntán wọ́n bára ń jẹ náà ni ó hmm. jẹ náà bẹ́rẹ̀ èèyàn lọ ti káàfù tí wọ́n wà ní ti káàfù ní ìsìn kò sí ah bú mu jábẹ́ sọ́yì ah àbú sẹ́límọ́ ẹmọ ìdákan bá yan sáré ti fitiri mi sẹ́yìn sí ọjọ́ náà ah, àbọ̀rọ̀ ìsìn kan náà ní o bára bíi míkì eh, ráìsì bíi mẹ́wàá bẹ́ẹ̀ kan ràfi bíi méjì kẹsì kọ́mọ́ bàdí pé kò ní tó iye òṣùwọ̀n èlò wà níbàdàn four five ah ẹ̀rọ wọ́n jẹ́ ní four five sí eléyìí òfowó yọ oúnjẹ náà náà ló náà fi yọ. tọ́lá nígbà wá di pé a sáwàrí pé àwọn èèyàn sáwà náà má ọ̀rọ̀ káfóyọ káfóyọ yìí kí lọ adé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wádìí a wá rí pé àwọn èèyàn tí a kóra wọn jọ lọ́tọ̀ ló sì tẹ́ ń sẹgbẹ́ àwọn ní ń ṣiṣẹ́ yìí láti lò fún nǹkan mi àwọn míì padà wà jáde síta pé ẹ tàbá wúyà ń jẹ Islam àní ìdí mùsùlùmí ọ̀ṣùṣù níbi ìsàkátù níbi tí ó jẹ bẹ̀ ní ọ́ pé kàmí fi rọ school bus hmm. sọmíwẹ̀ tàbá kòjọba yẹn a lè bẹ̀rẹ̀ Eh, poverty alleviation ṣé ẹ̀nàbí ọ̀wà amẹ́ tí wọ́n gbére tí ẹ ń lọ́mọ ní bẹ́ẹ̀ sì ni agbára báyìí ń bẹ pẹ̀lú wa láàrin ara wa tí èsì zakatuli tààtà lọ ọ̀rọ̀ sí ọ̀nà mi jẹ́mẹ́ ẹ̀dá kan ẹ má jẹ́ aṣọ ẹ̀sì bíi tẹlifíìkù hmm. tẹlifíìkù kí ló ń nì sílẹ̀ mọ́ì màlìkí mọ́ bá lọ. ẹni tí ọmọ iṣẹ́ tí ọmọ ṣe kí tiẹ̀ lọ. fásitì tí wọ́n gbà ah, ẹ̀ àrùn. èyàn sì làwọn ìmọ̀ àmùtá aṣọ iná. àbúrò ànífà ni iṣẹ́ ìṣẹ̀fẹ́ ni wọ́n sọ pé ìdá sọ àlàdí ìfọwọ́ àmọ̀dábì tábí èsì bá ti fẹsẹ̀ mú lọ́dọ̀ ànàbí ó ṣe é ṣe kọ́jọ́ pé mi ní rí iṣẹ́ mi náà ń ṣe nu. àwọn máàmù lọ sọ bá. wọ́n láì wọlé rẹ̀ tábí bá sì sọ̀rọ̀ kalẹ̀ tí n bá sọ̀rọ̀ tó bá yàtọ̀ sí ẹ mọ́rọ̀ mi ẹ lẹ̀mọ́lẹ̀ ẹ mọ́rọ̀ àbí lo ẹ ìtaàrí nínú ẹ̀rí la fi ń sọ̀rọ̀ fún yín ni o alẹ́mọ́rí mi o tí mi ìtaàrí ń bá borí ìtaàrí iní ẹ lo toríkápẹ̀ láàrín àrí làbá mẹ́bà ló hmm. àwọn ọmọ bọ́ọ̀rùn ní pọ́bẹ̀mù bàbá nítorí ẹ̀sọ́ ètò sọ hmm. <laughs> torí àwọn nǹkan tí ẹ̀sọ́ ọ̀pọ̀ yẹn ló ti lu okò fún ẹ̀jẹ̀ pé ìmọ̀ àmọ̀rí kí wọ́n bá lọ wọ́n ti tú ẹ̀gbẹ́ tó mọ̀rí kí ẹnì kẹ́niwé jọ ọ̀rọ̀ rẹ̀ o náà ni bàbá tó ti sàárè wọ́n èé jọ ọ̀rọ̀ títí ẹ̀ in tó bá ti wí wọ́n ní ewì láti sẹ́mà ni wọ́n èé rí tẹ́yọ̀ ọ̀yọ̀ dànù bẹ́ẹ̀ ọlọ́sọ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ kò tún sọ́ńtọ̀ mọ́. Ah, lábàá ìdí ah, wọ́n lò fún lè dín orí yìí lábàá ìdí wọ́n lò fún. ẹ̀yọ̀ lábàá ìdí wọ́n yàtọ̀ títí ẹ̀. àtàlámọ̀ alẹ́kọ̀ọ́ Wa alaikum salaam. Wọ́n tó bọ̀ bá ní òun tí lọ sí yìí. Yọ́ lọ, ànábì lọ sọ bẹ́ẹ̀, bó ṣe wá nú, àdísí omi àti yà. Umirna, ó ní ànábì pa aláṣẹ pé ká jáde fún ìdì, kọ́dà kà máa wà rúgbó bóde, àtàwọn omi gan tí ẹjọ́ lọ́mọge, kọ́dà àtàwọn tí wọn ò nírun, ṣùgbọ́n wọn kàn ra bọ́sẹ̀gbẹ́ kan, kí aláwọ̀dé ànábì ní káà náà ò lè fara kọ́dùn àmùsùlùmí. àti ìmọ̀ bẹ ìdí ẹ hmm. ọlọ́run gbàdú ẹlòmí láti bí àdú ẹlòmí ni Allahu Akbar fíèsì ni awọn hmm, pé àwọn eléyìí àwọn ẹ̀dá kan bẹ̀ tí wọ́n bá ń bẹ láwùjọ ọlọ́run sì máa ti jú wọn bẹ̀ hmm. gbogbo tí wọ́n máa sẹ̀rẹ̀ mẹ́rin kẹ̀yìn ọmọ jẹ́ ọlọ́ba pa àdú àwọn pọ̀ máa dúró yẹn náà yóò àtúgbà ọlọ́run ó kí ara rẹ̀ mọ́

ó lù mọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run púpọ̀ ṣùgbọ́n tó ń bá ti rárẹ̀ tó ń bá ti bọ̀gbà mo tún lọ rí mo bọ̀ rí báyìí ó lọ́wọ́ bàgbá gidi wọ́n bàgbá sí àràká méjì tó ń bá délé kó mọ́ fi dúpẹ́ fọlọ́ ó tún kọ́ ọ̀ma ṣe bẹ́ẹ̀ mà máa ń wò pé ilé gọ́ọ̀sì náà lè yí gbọ́ jí. pé pé gbogbo mi tí ọpẹ́ tó gbọ́ ọ̀ka kọ́nà sábò ń fi lé ìbí. Hmm. ọba sí ilé mọ̀ màmá. yóò ṣèyàn lé mọ alẹ́ rẹ̀ lómi yóò mọ̀ bá yín sọ̀rọ̀ lọ pé ah, bẹ́ẹ̀ sì ṣe wá ń wọ́n gbogbo ọmọ òun nígbàtíjọ́ tí wọ́n ti parí kùrà ní báyìí ohun fọ́hùn náà báyìí ohun sì tẹ̀lú ọkọ̀ orí ọ̀rọ̀ sí wọ́n wáàsì náà lọ sí gbẹ̀rẹ̀ wáàsì lọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ sẹ́rọ̀ pé èmi mo mọ̀ wọ́n ra mi o ìjókòó ní orílẹ̀-èdè ìdérí láti fi kó bèlé ọmọ ọkọ̀ mọ́ Ẹgbà fáà ń jẹ́ ní ọ̀ṣẹ̀gẹ̀ṣẹ̀ lọ. Ọkàn làwẹ́ wà ẹ̀yọ̀ ìtọ́lọ ní amójútó gan pé ká fọ́nù tọ̀jọ́ kan ẹ̀ mójútó aṣọ ara lè ń fọ́ hmm. aṣọ òun lè dọ̀tí ọkàn òun ní kọ́mọ́ dọ̀tí ọmọ ṣẹlẹ̀ lébi o. aláhùnmá mi. 08077626431 tàbí 07066391367. ojú òpó bàjọ́ rẹ̀ kí n sì personal fm mi ẹni tí rè bẹ́ẹ̀ lórí whatsapp o oh eight o oh seven seven six two six four three one asalaamualeykum sílámù akátó. jákà kan ètò wá nídìí pẹ̀lú jákà àti ìdáhùn títí àfẹ́sọ̀ parí àti ònẹ́jọ jákà ẹ̀wọ̀n tó ilé ilé pẹ̀lú jákà àti sàrákì títí àbí ìtìláwẹ̀ ìtìláwẹ̀ nǹkan méjèèjì ẹ́

Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum. Ah, okay. Bismillah. Alhamdulillah. Wassalatu wassalam. Ọlọ́run sọ̀rọ̀ báyìí. Ríìdì, alúsọ̀rọ̀ sọ́làm bí ṣe máa ń kí, ó ní ká máa kí. Ó náà ni ọ lásìkò ṣùgbọ́n nàbí fi falẹ̀. Ìyẹn lọ́wọ́ náà dí sàbábìrì Bùsùr ti ń sọ wípé ó jáde ń jọkàn lọ bá ìmáàmù dà ní ìmáàmù ìtì ìdènà à mm. ó ní kúnnà mọ́ sàrásàrám kọ̀dìfàrọ́gùnà a àtànà àádìí kápọ̀ wà nígbà yíyá ah, ní a ọlọ́mbà ní sàdúkú kí ẹnu bí ọ dígbà sábàlábà ń sọ́rọ̀ sí ń dárò láti mm. parí ni máa mú ọdún mm. Eh, because ọjọ́ ọdún la pè àga ọdún léyá ẹlòmí ọmọ jẹun àárọ̀ ní past four fúlẹ́gbà wọ́n ti ẹ̀lómi ara ẹni kí nígbà tí ẹ̀gbà ìrọ̀mọ́ ti ìtúnu àwẹ̀ a sì fẹ̀ká jẹun lọ́ntẹ̀ nítúnu àwẹ̀ kọ́dà nínú àwọn àfáàtò sọ pé ẹ̀kọ́ mẹ́ta kan bẹ̀ tí ọ̀yẹ́ kó fẹ́ni kankan rú o náà ni alimẹ́ṣíw ilẹ̀ ìd níjọ ìdì wàlík tisal káwẹ̀ lọ yídì pé ọrọ̀rùn bẹ́ẹ̀ tọ́sí ìdì rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta alákìlù indal khuruj tó bá jẹ́ wípé idul fitri ni kí o sì jẹun kó pé o sì kíni o èyàn máa lọ bá nàbí ṣe wá mọ́ tètè kí gbogbo bí o bá ṣe wá ń fàágùn sí tó o lè yàn fara ni àwọn umma gbogbo náà ṣe ń fàágùn sí tó o ní èèyàn ò jẹ́ kí rọrùn kó ṣe kíni o kó lídìí jókòó lára àwọn èèyàn tí ẹ̀sìn sọ nìyẹn. ẹ̀sìn ẹ̀ẹ́dẹ̀ká bèrè bèrè ní àtẹ̀jú ó ti kọ́rí pẹ̀lú ìṣẹ̀ṣẹ̀ ìdá ọkùnrin kí á dà gbé rẹ̀ ti sọ́nà àwọn ẹjẹ́ kí á dà rẹ̀ wọ́n sì lè yọ jákà lórí àwọn mọ̀lẹ́bí àwọn. wọ́n sì lè yọ lórí wọ mọ̀lẹ́bí pàtó. àtìyàwó àtọmọgé ìṣẹ̀rẹ̀ lọ́rùn wọn ó ń kàlùkù ní ọ̀yọ́ tiẹ̀ ní owó ẹ̀sùn bá nílọ. Assalamu alaikum tí lábára káàtì ọ̀. Yes, sir, hmm. ìbéèrè yẹn. ráìsì ẹ̀wà nǹkan tí wọ́n fẹ́ yọ ẹ̀yọ kílò méjì àti 40 grams kílò méjì àti 40 hmm. grams tí gbogbo rẹ̀ wá jẹ́ 2500 grams hmm. ẹ̀tìgbọ́ kápẹ́ agolo ni yóò fún ọkọ̀ ní ọ̀bà rí kílò ara wọn káfí bí agbó rẹ̀ yóò fi wọn àwọn mẹ́ta. two thousand eh, two thousand forty grams. two thousand and forty mm. grams. àwọn ní agolo náà póríṣiríṣi agolo eh, <laughs> agolo náà ti ń sàárẹ̀ <laughs> àwọn mímọ̀ sọ pàgolo mẹ́wàá àmì ń pé méjìlá eh, èèyàn ṣe méjìlá ń gbaná kọ́ra fi kún ilẹ̀ àwọn afẹ́sọ̀ pé ogun tí wọ́n bá fẹ́ lò tó bá ti jẹ́ pé nǹkan tó ní wéètì ni kéèyàn máa fi kún Ṣẹ́fẹ́ nígbàtà fẹ́ lo kílò méjì àti 40 grams sí ìṣẹ́ tí àwọn agbébẹ̀ pẹ́. Orí ìbẹ́pẹ́ ńlá kan, eh. gbogbo sórí ìṣẹ́ yóò ló ń bẹ́ wọn. Ṣé ẹ̀rọ pé tí gbẹ̀pọ̀ wọn sàrí wọn gbìyàn wọn, eh. wọ́n wọ̀n ju nǹkan tí gàrí fẹ́ wọn lọ. Ajẹ́pẹ́ ń bá wọn gàrí, in tí wọ́n pọ̀, ẹ ń bá wọn ìbẹ́pẹ́ wọn, kápò bẹ̀pẹ̀ yẹn fẹ́ fi yọ́ nìsín, kọ́ ya jẹ́ pẹ̀pẹ̀ wọn ya jẹ́ ọkàn àtààbọ̀. Hmm. Bẹ́ẹ̀ ni, ẹ kò lọ bẹ́ẹ̀ sì dúpẹ́ lọ́wọ́ ọba àlá kò ní ọjọ́ kí mo dúpẹ́ lọ́wọ́ ṣe lọ́wọ́ ọba kan láti ìjẹ̀bú gbó mùsùlùmí ọlọ́mọ alákọ̀ọ́bá nìkan ọlẹ́sàn rẹ̀ mọ̀kà jókòó jẹ́ díẹ̀ nínú wọ́n bá sẹ́ẹ̀dì oṣù ni <laughs> náà o wọ́n mọ̀ sọ́dọ̀ afẹ́fẹ́ nìkan ọlọ́mọ alákọ̀ọ́bá nìkan ọlẹ́sàn rẹ̀ ọlọ́rin fi ẹlẹ̀ ẹjọ́ ní tí ó ọlọ́mà kan máa ṣe ọmọ náà ní ikú olóògbòlò iṣẹ́ àárọ̀ wọn ni wọn ní falẹ́sọkún rẹ̀ ẹ má gbàgbé pé ọ̀rọ̀bà síkì amóbẹ̀ ẹ̀yà wọn kí ẹ̀rùn yìí o wọ́n ti mọ̀ kí kọlọ́gbà alákọ́dá kò jọba níṣẹ́ ní bàbá o àgbà wọn táàkì lẹ́yìn wọn náà nígbà náà bódìjà ní express ọ̀nà ìjọ ní aago mélòó. five fifty five. Uh, uh, five fifty five. five fifty five. aago méjì àárọ̀. ó kù ṣẹ́jú márùn-ún. méjì àárọ̀ ó ní kí tí mo sì ní yọ kó bẹ̀ ẹjọ́ àtìtì dé pápápá bó ṣe wá dájú kò ní àṣùbà ká máa lọ sí yìí tí wọn ní ìyànà bíríjà ní express ni ni ó ti kí irun lórí ẹ̀yìn tí ìfọ̀ àwọn gbẹ̀yà ẹ̀yìn olùfẹ́ wọn ẹ pàdé wọn ní yìí ní ọjọ́ ìjọba alákọ̀ọ́kọ́ mùsùlùmí mùsùlùmí ni àṣẹgbẹ́ o mùsùlùmí ọlọ́run sọ́ọ́bẹ̀ àṣẹgbẹ́ o ọlọ́run bọ́tìnì àti ọmọ amójú ẹ̀rọ.